kò sí ẹnì kankan tó fẹ́ bọ́ nínú Jadi ìbọ̀sí àkùrán ní òwúrọ̀ rẹ̀ kó sọ pé fẹ́ fún itu lẹ́nu sàárẹ̀ ini, ìgbé ini tó fẹ́ yíkú ní ìgbára méjì ọba lẹ́nu sọ́wọ́ bá wọn lọ sọ́kùnrin. àwọn sọ̀hábà tí a ń lu ọ̀rọ̀ wọn ṣe ní ọ̀dọ́ àmọ́bìnrin àwọn náà ti kọ́ ẹ̀kọ́ rẹ̀ sọ́wọ́ tó lọ́wọ́ tó lọ́wọ́ inú kan tó jẹ́ pé ń bẹ báyìí nígbà tó yẹ kóra tó kọ́lá ilé tí الله سبحانه وتعالى سيدنا عبد الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقمر ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبشر ويبشرون بأجيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم

ọ̀rọ̀ tó ń sọ ọjọ́ tó rè ìmúra ara ọjọ́ tó rè èrè sí àdáni sọ̀rọ̀ àwọn ará sọ́lá ọjọ́ tó rè. báyọ̀ tó sí àwọn kèfèrè ni wípé wọ́n mọ wá àbùkù láti ilé ẹni bá wà ní. gbogbo ẹgbẹ́ tó ṣe bá wà láyé ìní àwọn ìwé máa ń wá ọ̀nà láti fi aburú pẹ̀lú wa. ọ̀nà méjì lára méjèèjì wọn wọn bá kọ́ ọkọ̀ sí oṣù àyè wa. àkọ́kọ́ nínú mọ́níhàjọ àwọn kèfèrè àti àwọn mọ̀nàfíkì ó ní wípé ó mọ̀ wá ìyá àbùkù pẹ̀lú dáhà tí wọn bá wọn wà mú ọwọ́ tó sẹ́fẹ̀ wọ̀ láàyè. ẹgbẹ́ pẹ̀lú parí kúrò àní àádọ́gbọ̀n nǹkan ó ṣe pẹ̀lú ẹ̀ ó ṣe pẹ̀lú àgbẹ̀dẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. ọlọ́wọ́ bá wa àmọ́ ọlọ́wọ́ bá wọn sọ fún àlọ́ ọlọ́run bá ti ànábì fẹ́ jíṣẹ́ wàyí wọn ń tẹ́fọ́ àyè ọmọ ẹ̀bà ńlá bí tàbí sọ àwọn ọ̀sán wàláwù láti nìkan ìmọ̀ ń bá wọn. ọ̀rọ̀ bá ní wọ́n mọ sọ̀rọ̀ ànábì níbi aburú àwọn. ó sọ wípé wọn ní fi aburú kàn ọ́ àwọn yóò máa gbé sùnmọ́ ní ìwà aburú síta ànábì tó lọ àwọn afẹ́lá yóò máa gbé ìwà aburú pa ànábì yóò máa gba ìwà aburú sí ànábì tó ìgbà ṣùgbọ́n àdúrà ọlọ́run ọba ní pẹ́ ṣe fún yẹn lọ. ويعصمك من الناس أعطاك الصبر وليا ipò rẹ̀ yóò máa sọ olú yóò máa sọ pé ìdíje àdúrà rẹ̀ tára àkọ́kọ́ máa bá fún ànábì ìkẹ́ nílé àwọn tó fún ànábì tí wọ́n máa fojú ìdá lọ́la aláàbò wọn ní. ẹ̀rí tó nígbà tí wọ́n parọ́ jù lọ́mọ ya aṣa àmọ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́ bá padà fún odidi àwọn àwọn tó tẹ̀ ó fi fún ànábì mọ́ ó fi fún ya aṣa bẹ́ẹ̀ náà nìkan fi àlẹ́bí nílé ọlọ́run bá fún fún àlẹ́bí ní ilé rẹ̀. àwọn obìnrin ìlẹ́jọra bíkẹ́rì màjẹ̀mú yàn wà ní ìlẹ̀kẹ̀lẹ̀ ájúrò nígbà ìrọ̀mọ́ náà. ọlọ́run sọ àlẹ́bí ẹ̀ka tó ìlópin ní àwọn afọ́dúnmọ̀ tẹ̀sí wọ́n ní báwo ni ẹ̀ka àlẹ́bí fún fẹ́ lókun ó ní ẹjọ́ bá ṣe ojú méjì rèé àwọn bá mọ̀ pé èdè tó bá yẹ bá ti ń jáwé tá a máa ń sọ pé ẹ̀sìn jẹ́ ní àwọn ọmọdé wa ti kẹ́sì àti fún àjẹmọ́ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀. ó ti kejì ní wípé tá a bá wò lọ àlọ́ àgbáàlú ọ̀rọ̀ sẹ́yìn kẹfà rẹ̀. ẹni tó bá bí wòye rẹ̀ sí dáadáa tó tó bóyá tọ́jà kẹfì rẹ̀ máṣemáṣe tẹ́lẹ̀ rẹ̀ bá ṣe ẹni tó dùn wòye rẹ̀ yóò gbàrà rà ìsẹ́ni kankan tó ṣe wọn rárá ó kiri ni ó bá rẹ̀ ni ó ṣe hájì ni ó yọ gàdá ní ta abáríkà pè ní ìdẹ́sẹ̀ tó bá jẹ́ mùsùlùmí ló ṣe àmọ́ ìdíkọ̀ ló ṣe. Ìjọba àwọn ìwé adájọ́ àgbẹ̀bẹ̀ ti gbà. Wọ́n ń pẹ́ ẹ̀fọ́ tá bọ́ fún wa àgbẹ̀bẹ̀ má wo ti sùtá tí wọ́n ti ń kọ̀ ẹ́ wáyé lọ́la pẹ̀lú àjọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀nà mi lọ́wọ́. àyìnbó kẹ́lẹ́ àjọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀nà mi lọ́wọ́. إنك لعلى خلق عظيم فستبشر ويبشرون بأجلكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو الذين آمنوا بالمعتدين ولا تطع المكذبين. عليك الصلاة والسلام وبركاته على النبي صلى الله عليه وسلم أو على النبي فلا تطع المكذبين يا الله والدعاء به وبنبيه nípa bá ọjọ́ àgbà ọjọ́ ọdún méjì káṣíṣe oṣù mẹ́fà ká gbogbo ti àná wọn lóun mẹ́fà ṣe tiwa tó bá tẹ àwọn ará ẹ ìgbà oṣù mẹ́fà ká gbogbo ti àná àfàmọ́ gbogbo káṣí wọn náà lóṣù oṣù mẹ́fà wọn náà gbogbo ti àná ìfàmọ́ gbogbo. wọ́n bí ó lọ́ọ̀tì bí nínú pẹ́ẹ́lẹ́ bí nínú. ọlọ́run ló ti wù wọ́n nìyẹn mọ́ àwọn ṣe bẹ́ẹ̀ mùsùlùmí ajẹ́gbẹ́ alẹ́ ẹ̀kọ́ ìgbéyéwé àgbègbè gbègbè àìlẹ́ẹ̀ṣẹ̀ àtàláwùd ìmọ̀ ẹgbẹ́ àwọn alárànbarà rẹ̀ tọ́lá yóò lórí sọ́nà wọ́n wọ́n ti fi dé ìrọ̀rọ̀ àwọn wọlé ọmọ rárá wọ́n lè bẹ́ẹ̀ rìn ọ̀rọ̀ ti ti wá o. Àwọn tí náà ní ti ti wọn. Ó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn wọ́n máa ń lò láti máa bẹ́ẹ̀ Ìyá ti ti ní pé tẹ̀. àwọn èyí ti ní pé ẹni kì í sọ pé kí àwọn àtọkọ tí wọ́n jì àwọn olóògbé agbègbè ẹ wá jì wọ́n nígbà tí ọmọ fọkànlẹ́ ló ń jẹ́ gbogbo wa ọmọ ẹni bó ti lọ tọ́jú ẹ̀ ní ilé. ìlànà ìyá ti wà ilé ọjọ́ wa. lẹ́yìn tó tẹ̀lé ọkọ̀ á láti bá ṣe. ó wà ní kí bàbá àgbà kó rárá o. wọ́n yà á dá wọ́n yà bẹ́ẹ̀ eléyìí ọlọ́wọ́ bá sọ pé wá dùn láwọn tó lè lọ fáwọn obìnrin lọ. wàdó lọ́dún ní yorùbá lórí ìlú. àwọn àti bá gba lẹ́sẹ̀. pé ń gbé dédé àwọn ìwádìí tí wọ́n ti ewo jẹ tó bá pàdé àbá àlágbádá ọjọ́ ìlú náà àjọ sí ara àbá àlágbádá ọjọ́ ìfẹ́ sí ara ní àrùn délé rẹ. wọ́n dòlá tóbi ní àbáyọ bí ìrọ̀lẹ́. bọ́lá ìlọ tọ́lá wọn bá tó fún àmọ́tò wọn sọ̀rọ̀ lọ àwọn afẹ́lẹ́ pé mẹ́jọ sí ara. àtàkìm jẹ́ máa òmìnir tẹ́wọ́ sábà máa tẹ́wọ́ lẹ́yàtọ̀ tó rọ́ إنه بما تعملون بصير ọlọ́run bá aṣọ tó pa àwọn ìwé tó dúró dídí ìtò ìbá ń ṣe ìta bá ń ṣe nígbà ìwé ìta bá tò. ẹni tí wọ́n gbà kí èyí tó bá kú fún tó bá bá owó lọ́yìn àwọn àwọn ọmọdé tó lọ́dún lò á ṣe eré ìlú tó gbé bá owó lọ́dún lọ. àwọn tó gbà ọmọkùnrin wá fún mi bí ọ̀rọ̀ rà rè é àwọn àbá àgbẹ̀jọ̀ fún akọ́dá wọn ti kó ìrìn àjá. kò ní ẹ̀jẹ̀ ìjọba àjọba lóore rà á wọ́n wà á ẹ̀yìn àbúlé ìpínlẹ̀ èyí ìjọba rà á ètò ọ̀fọ̀. Yorùbá ó sì ṣètò arúgbó bí ayé yí wọ́n ti ní lọ́sọ̀ tó pé arúgbó mi lè ṣèṣe. Ǹjẹ́ ǹjẹ́ ẹ̀rí kan àìpé tí ẹ̀ ti dàgbà tó pé jìkan wá wò ní Báyìí bó ti gbìyànjú sí mẹ́rin nǹkan tí àkáǹtì ó ti kí ni ọlọ́ọ̀bá ní kó wu àwọn kòtò níbẹ̀ wípé kẹjọ gbọ́dọ̀ àwọn ọmọ ṣe lẹ́gbẹ́. wàdà ọlọ́run yìí bẹ̀rẹ̀ náà wà lẹ́ẹ̀bùkì kúkúta aláàbìmọ́ ní. ọjọ́ olùbúra ó máa sọ búra búra sáńsáńsá ó máa ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ìṣọ̀ wà láì fẹ́ sọ̀rọ̀ ìṣọ̀ wà náà ọlọ́ọ̀bá ní wọ́n pẹ́ ṣe bẹ́ẹ̀ lọ́pẹ́ ní ìlú náà. ẹni tó أما أما شاء من Àpapọ̀ ikú àwọn onítẹ̀síọ̀ wọn ní àwọn kan lọ síbi wípé yóò máa bíyàn gbèdéke yá ní ẹ̀rí ti ojú ẹ̀ ẹ̀ èébú láyé àwọn ìtọ́jú yìí tó kọ̀ èé ń kojú kojú báyìí ọmọ àyè mo ní kó pọ̀ tó máa gbúdọ̀ nípa síbi bàbá ń ṣe pé àmọ́ èé náà ní ìdílé tìyà yóò bọ̀ ọ́ ní èé wọ́n Màṣá ìrìnà ní bí. Olókòókò òkòókò ni ọ bí. Èyí tó ń gbọ́rọ̀ ọ̀rọ̀ egbò ọ̀rọ̀ àdúgbò pátá àti ọ̀rọ̀ ìtura ẹni ọ̀rọ̀ gbọ́ ọ̀tọ̀ ń bí rẹ̀ kọ́dà kó jẹ́ pé ọ̀wọ́ ìṣesí ìgbéròwó tó nìkan ọlọ́pàá ti rìn ní ẹnu ó pé lábúrú kọ́dà. káwọn àfa gbogbo káwọn bá rí èdè. Ibi ìyẹn lè fẹ́ ìyẹn máa wọ sáde náà Àwọn ọmọ ìyá ìyẹn lè fẹ́ dáadáa òun ṣe ìrọ́lọ́wọ́ láti ṣe ètò wa ń já òun ṣe é. Lóògbé ẹgbẹ́ ní àwọn ẹgbẹ́ ìdílé àgbà mo tẹ̀lé ọgbọ́n ní ọmọ àbí ẹlẹ́sẹ̀ mi. أتم بعد ذلك زنيم ọwọlé islam gbogbo ara kọ́pà àwọn ọmọ ọ̀sẹ̀ yìí tó dé àwọn ni wọ́n ni wọ́n máa ń ṣe ìgbẹ́jọ́ ní ọlọ́run dáadáa. ilẹ̀ ọ̀run wà wípé àmọ̀ pé ń bá abẹ́ ṣe dáa ṣùgbọ́n tá a ní ẹgbẹ́ ńláyà tí ọ̀rọ̀ owó kà àwọn àtàkùn ń fọ́nmọ́ wa. alùpùpù sẹ́yìn ẹgbẹ́ wọn wá rèé aláfọ́nù bá jẹ́ àtàkùn rèé. èrò lọ́gbọ̀n á gbé sí mi tí wọ́n lè ẹ̀sùn ìwé ní ìgbé. Ìjọba ìlú ọ̀dàdà alíkàgbà ní òfin ní ẹ̀rọ bá. Ó lé òsì tó jara yàrá òun lẹ́nu tó kọ́kọ́ ṣe àgbàgbà yìí pé tó bá lọ lọ́wọ́. Kálukú wá sọ nínú bẹ́tẹ̀ ọmọ yìí pé tọ̀ tó bá lè wọ́ ẹgbẹ́ tó wọ́n tẹ̀ ẹ́ ẹgbẹ́ tó ilé ẹgbẹ́ tó tó wọ́n tẹ̀ àwọn àwùjọ àti àmọ́ àwọn òbí tí ọba wọn jẹ́ kò tí ì jẹ́kọ̀ ọba sáájú sẹ́mà àjọ ìpè máa ń dà ní ara àwọn náà wà ní wọn fi ṣe àtìwáyé àwọn aṣọ ìṣòwò. máa ọkọ mi níyà ti dé nígbà náà wà ní ẹwọ́ dá wípé ilé ọlọ́pàá ẹgbẹ́ ká gbà padà bí mo ti wà ní ó ṣe bẹ́ẹ̀ nígbà tí àwọn ọjọ́ ń pa gbóhùn yẹn owó yẹn sì ń tilẹ̀ yàgò bẹ́ẹ̀ láyé ètò gbajúgbọ̀ la. ṣùgbọ́n kọ́ntínú ní ti kọ́ntínú kan. òbí yẹn ń lọ àlàyé ní ó ti lé lẹ́yìn náà. Ìjìṣe ìjẹ́jà líle ọlọ́run bá lọ́dún dáná tó wá. Ó ní káyọ̀ kékeré wọ́n lè ní ikú fún ẹ̀. Bóyá ní ọdún ẹ̀ lọ́wọ́ lè nínú ìjẹ́jà ìlú ìní ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ìdíje ah ẹgbẹ́ ṣe wá ní náírà ìjọba ìjọba rẹ̀ àjáwọ́ wọ́n máa bá fẹ́ yóò wá rẹ̀ sí bí i sí dáadáa. àwọn ènìyàn bá lé tó bá yẹ kó ibi kúkú ló lé sí onígbèrè lè wọ́n ní wọ́n àti ìlà. ọmọdé wo tó lè ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ wọn lè kó pọ̀ jù. wọ́n tó lè lọ dàda ní kàgbà ní. àwọn ilé ìlú kúta tó wà pẹ̀lú ẹ̀ ní dàrí àtàwọn ìròyìn àmọ̀ṣọ́wúrò bí ṣáà ẹgbẹ́ gbogbo gbìyànjú ló ń pa ẹ̀jẹ̀ lábúrú ẹni tí ó dára kan àwọn ìtàn sọ yìí pé olùdókòwò àwọn àmàlù àti aláàbò èyí ó ní ó ní lẹ́yìn aráàlú àti ìgbìmọ̀déra ọlọ́ọ̀la tó pẹ́ jù. ọ̀rọ̀ yìí ní ọgbọ́ọ̀rọ̀ fún àwọn mùsàkóró ni wọ́n sọ yìí pé fún àwọn ìròyìn yóò èyí wà nígbà wọn mọ̀ bó ti ẹ̀jẹ̀ ìdí àwọn àwọn dọ́kítà sọ wípé láhà àwọn ọ̀gá tó sọ wípé wà ní ìlú ẹ̀sìn ìlú náírà. فلذلك الإمام ابن كثير رحمه الله تعالى لم يذكر اسمه في تشريع الآية. هو طبعا ابن كثير ما ذكر آية أو آية المهم pẹ̀lú ọba ọba lẹ́yìn tó ọmọ ẹ̀ mọ̀ sá mẹ́ ọdún ìmọ̀ nàìjíríà nítorí àwọn ìdójúkọ ọ̀rọ̀ ìsìnàbọ̀ ṣùgbọ́n àwọn ní ìrìn àwọn oníkẹ̀ ṣe àwọn sọ wípé tábà ń lè yí dáadáa wọ́n yìí rẹ̀ wọ́n lọ́wọ́ àbáṣe ọ̀nà ìta ọ̀nà ìyá ìdí bá rú. nígbà tó wọn wá sọ pé òtún ní mádàjọ́ ìtẹ̀jẹ̀ mi àwọn afáà ní òun gé àwọn olùkọ́tà tí wọ́n ń kọ́tà wọ́n ní ìgbàgbọ́ wà ní ìwádìí tí wọ́n gbọ́ rẹ̀ gbogbo bá wà bí fọ́mọ̀ mọ̀lẹ́bí ẹ̀yẹ sẹ́yìn ní báyìí wáyé. Wọ́n tó ń bá fún Muhammadu sallallahu alaihi wa sallam tó ń sọ nípa àdúgbò ìròyìn rẹ̀ ó ti bẹ́ẹ̀ gbàgbé àmọ́jà ní èdè píparẹ́ ọ̀hún ara mi ọ̀rẹ́ gbàgbọ́. ó sì mọ̀ wípé àlọ́bísọ̀rọ̀ wà wà ní àtẹ́lẹ́gbẹ́ ẹ̀yìn ìmọ̀ kódà tẹ bá wo nǹkan tí a máa sùn fáwọn ọba tó gbé wáyé ìyá arákùnrin fún wa. wọ́n rí i pé ọlọ́run kọjọ́ mo bá ti bá ń fi wá lẹ́nu eré ẹni eré fòfin tì á. wọ́n ní ọmọ mòdìyẹ́ wá ó súnmọ́ èsì ẹ̀pọ̀ ọgbẹ káàdà tẹ̀gbọ́dọ̀ tó káàdà ó kù díẹ̀ báyìí ọgbà ìsìlámù lọ́nà yẹn. àwọn olùkọ́tọ́ ní nígbà tí àdébí àlọ́ àlọ́ àbáwọ̀ nínú àwọn èèyàn pàtàkì nínú àwọn ọkùnrin kò sí tó fi pàtàkì èèyàn pàtàkì tó ọ ọba ehe ọba fàánù tó o ọmọ ọdọ ọláyà náà ń sọ ìgbẹ̀rẹ̀ káyé tó o náà wọlé rẹ̀ tó tó fi tẹ̀lé sọ́jà ìgbẹ́ ọláyà tó gẹ̀gẹ́ rẹ̀ rẹ̀ lọ sí bó ti láyà ibi láyà ní òun ó padà dé tí pọ̀ dé

وفضلنا بعضهم فوق بعض من درجات ليتخذ بعضهم بعضا سخريا رحمة ربك خير مما يجمعون. ولي هو النور. àwọn ọ̀yọ́ òmìnira àwọn ilé ẹni ọ̀rọ̀ nígbà tí wọ́n bá jẹ́ àlejò sọ́lá àwọn sọ́lá tó bá jẹ́ àlejò jù lọ. يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون àwọn àwọn tẹ́lẹ̀ tó bá bẹ́ẹ̀ lọ́rọ̀ ìjíṣẹ́ tẹ ìdè nínú mọ́tà yìí. wọ́n kọ́ àánú láwùjọ ìzìlá ìkúrò àánú alẹ́ ọ̀rọ̀jù ní mílẹ̀ lùkọ́ ìyàtọ̀ ìrìn. yóò ní mọ́tà àwọn wàlúù ni wọ́n ń da àwọn wọ́n ń da nípa ìwà àbúrò mọ̀tòrò ẹnìkan bẹ́ẹ̀ nípa ìwà nígbà náà àbúrò mọ̀tòrò ìsúnmọ́ àbúrò mọ̀tòrò. àwọn yẹn náà wọ́n méjì yẹn tó máa pẹ́ táá ní èèyàn kan àti mẹ́ta àwọn ọ̀la ọ̀làwọ̀ àyè kẹlá bẹ́ẹ̀ sọ̀rọ̀ báwọn ọ̀la mẹ́ta tẹ́lu yóò bá gbà ẹ̀dá mi wà ní ìlú ìlú amẹ́lẹ̀ ní èdè jáde. tó bá ti sọ ní òbí yẹn náà kó ní ètò sọlẹ torí òtú ní ẹni yẹn lé wọ. ali kazani. ó ní ilé ẹgbẹ́ tó ojú ẹ̀ pé yìí ilé ẹ̀ العرق دفاع العرق الجامر خالد ابن الوليد أرى به أسد الله سيف الله وسيف نبيه وسيف المسلمين والإسلام ما غفر يعني إدعوني إدعوني إدعوني مسلمات على الإسلام بابا توجيه أنا أقول لك أنا tó o lọ nígbà tó ọmọ rẹ ó lé ọmọ rẹ wá ní ọ ń gbé àmọ́ tọ́jọ́ ìwọ́n yẹ ọmọ yẹn wọ́n ọmọ rẹ tó ní àmọ́ ní ọjọ́ ah, ah, mọ dàrú mọ́ ara jù aláyé kó dàgbà. tó bá ń gbé ọmọ rẹ tó ní ìdí nínú ayé ayé afẹ́sọ̀ yìí ah, ló mọ́ta àwọn ọmọ báyìí lọ́wọ́ tó bá ti sọ́wọ́ ẹ̀ ó ní ọ̀rẹ́ àmì tó ń bá wà yìí lọ́wọ́ tó máa wọ́n ntọ́ba ti sọ́wọ́ ẹ̀ bí ọ̀sẹ̀ àmì ọ̀rọ̀ tó lọ́wọ́ tó sọ̀rọ̀ pẹ̀lú abúlé náà ń bẹ nípa ikú bàbá. àmì ìjìnlẹ̀ ẹnu wá káyìí àwọn ìlànà yẹn kàwé bàtà wọn wájú àbẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam. ọwọ́ àwọn yìí pé tí ibi iṣẹ́ kan bá ti dìde tí ibi máa sọ̀rọ̀ báwo lọ gbọ́rọ̀ rẹ̀ ọwọ́ kan jẹ́ kẹ́mi kẹ́mi kọ́ni yàtọ̀ ìlà àbò. ọ̀kanu lẹ́wọ̀nà ló fi lọ́wọ́ kùránù alẹ́ òjòlì nínú àlùkọ́rí àtẹ́yìn àwìn. ọ̀kọ́ jẹ́ ìkànnì náà àwọn ikọ̀ pàtàkì ọlọ́run ní àwọn. àwọn ọmọ ẹ̀kọ́ sí ní ìyàrá ọ̀nà tẹ̀rọ bíi ọ̀wíṣẹ́ ilẹ̀ ìpìtẹ̀ ọba náà. Láàánú kọ́sẹ́ ń lé àgbẹ̀ ìyàwó mẹ́rin iṣẹ́ tẹ̀ ń fi láyà àti dúníyà. Kọ́sẹ́ ń lé àgbẹ̀ ìyàwó mẹ́rin iṣẹ́ tẹ̀ ń fi láyà àti dúníyà. Ọ̀rọ̀ bá yà àwọn ọba àwọn àlàyé ní ìṣẹ̀lú jíjẹ ní mo ní láyé ń bẹ. Yóò máa wọ́n ń tẹ̀ ìwádìí sọ máa fà. Ó mọ̀ ọjọ́ ìwájú sọ máa fáwọn padà sọ pé ṣe yín ló ní àtọ́ yóò ní àtọ́ ìlú wọn ní kí o. ìṣúná ìgbà ni ìgbó òun sọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìgbó òun sọ tó ń sọ pé wọn àgbàdo ní padà padà bí. wàyí ìyá ìpàmùsùn àlọ́ نحن قسمنا بينهم الحياة الدنيا wọ́n sọ fún pé ọmọ rẹ̀ tí wọ́n tún béèrè wọ́n ní wọ́n wọ́n ṣe ìdí káàkiri gbogbo òlu ó sì fèrè fún un. ọwọ́ àwọn akéwì nígbà tí wọ́n sọ wọ́n yìí pé àwọn ìkéwì yìí wọ́n sọ káàkiri àti ti pé ọmọ tó ń wọ́n ṣe ìdí káàkiri àwọn obìnrin wúlò kó wọ́n ètò ṣe àwọn tó ṣe àgbà wà ní ìlànà yìí. lórí nígbà tó ń gbé òdùwà. ìbá kan tàbí àbá ìlànà. الكبراء كلنا صلاة أهلاك بالفعل كلنا صلاة ولكن بالسما ولا بالأرض Ìgbẹ́gbẹ́ tí ó lọ́gbẹ̀ẹ́ ni ọmọ ìdánilẹ́bí ìfẹ́fẹ́ gbé wọ́n bá ti wáyẹ̀ kí ti yà lọ wá wá àdìsáwọ̀. Àwọn ọkùnrin náà wà á wọ́n fẹ́ wá sí ilé. Yàrá ìlú lọ́sọ̀ gbọ́dọ̀ àmọ́ mi sọ wa. Tẹ̀sẹ̀ sí ẹni kí wọ́n ń bẹ Abuja nínú àwọn ọ̀tá ìmọ̀ ìjọba lágbára náà. Abuja là ti Wàlídì. Wàlídì jẹ́ sí Abuja Ọ̀hún nígun bàbá òun ìlú fà á ń jẹ́ pé ẹni ọ̀ padà orí ibú bá wọ̀nyí lè máa mọ̀bí wa àbújá ní ìbáṣọ kalẹ̀ sí. kí ni tẹ́lifà tí a kò yẹ wọ́n ní wọn mọ̀bí wa yìí tó ti di pé ń gbọ́ ń ó ń gbọ́ tá a padà mọ̀bí nígbà tó di àṣírí kan. àwọn yàgò tí wọ́n lè ọ̀rọ̀ tààrà bíi ta. يستنفرون إليهم معيشتهم في الحياة الدنيا وأعطانا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون أبو جهل وغير مغيرة على مجلس من يجمع من يجمع ورقة

wọ́n àwò wọn ni bíbẹ̀ni pé akúnlẹ̀ lè tètè ń tọ́jú orí òun jẹ ó gbé kọ́ ọjà wà ní ìjọba nàìjíríà ṣàgbà. Ayi gba ọdọ lọ, kí ni sọ tẹ́jọ́ nípa ìṣòro rẹ̀? Wọ́n ní kèsì rẹ̀ yìí àfọ̀ yìí, nínú ẹ̀ tó gbé ìdèjì nínú owó wọn. Tó sì mọ orí kọ, ó mọ̀ ọ́ láàrin ọgbọ́n wá, ilé ìjẹ́ ìlú. Ṣé ẹgbẹ́ bá lóun náà tòun tó? Màá. Wọ́n ẹgbẹ́ bá lóun jáwé lóun tó bá fẹ́ sọ̀rọ̀ lọ́dún bẹ́ẹ̀ ni sọ àkìlọ̀ sọ pé èyí wà. nígbà tó bọ̀ ọ̀rọ̀ bá yẹn ó wà lọ bá mi sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àmì sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àmì ìjàgbé kù àmì ìtàkùn àmì. ọ̀rọ̀ yẹn lọ́kọ̀ọ́ ṣe tán bẹ̀ ọ̀rọ̀ yẹn wọlé ọkàn rẹ̀ lọ ó ń bẹ lórí àwọn ọ̀rọ̀ yẹn ó ń bẹ́ẹ̀ fún wọn wàlídù nǹkan ti sẹ́rẹ̀ ọ̀rọ̀ ti yí wọ́n ti gbà sáàmù títí wọ́n yí kò jọba náà ó sàdúdọ̀ wọn fún èdè à ọmọ kí làwọn kan arákùnrin wọn náà má pè ní èkó náà a má pè ní ọkọ rẹ a má pè ní èrè ó sì ẹni kọlá ó ti ṣe ìdílé rẹ lóṣèlú wọn yọ ṣé ìwọ kọ ọkọ sáàmù bọ́n tó ń sọ ọba ọta kò mọ òkè à àbá ìdí mi lò ó sì gbàgbé tóun nìkan báyìí lè gbà sáàmù ọgbẹ́rin náà ọkùnrin lọ́kùn ọ̀nà ni Abuja ni wàá wò wàhálà ti ń bọ̀ o wọ́n yàn mọ̀ bí wọ́n tọ́ba ilé gbẹ̀fà mi ní tẹ́lẹ̀ yàrá mi ọba náà bá wà níbi mi pé àwọn ọkùnrin ṣì máa ti sọ̀rọ̀ kan wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ ó ní wọ́n sọ pé o ti gba o ti fẹ́ gbà fún àmọ́lẹ̀ sọ̀rọ̀ àwọn ọ̀sán náà o sì ti bọ́pọ̀ ọ̀rọ̀ ẹ òsì tó ń lọ lọ́ba fún mi pé òun gbẹ̀mọ̀ gbà lọ. kí tó ń ṣe ìwé ìwé wọn ń rán ní tètè wọn lè yàgò lọ́la. nígbà òsì òsì òsì wọn bí gbẹ̀mọ̀ bàbá fún mi.

àkóyèdè wà wò pé tí tó lè ṣe nìkan níbẹ̀ rẹ̀ gbogbo wa àti gbogbo wa àti àtẹ́gùn kọ́kọ́ gbé wọn ọwọ́ àmọ́ ẹ̀pẹ̀gbẹ́ lọ àwọn kéde alùpùpù yẹn dẹ olùdó kí lè má sọ nípa àdágbọn náà kó nà ṣáà àmọ́ sọ pé àkọọ́lẹ̀ ni à ń sọ pé èrè ìwọ́ta gbogbo tẹ́kọ̀ rẹ̀ ànábì náà nù kí lè ti ẹ̀rí ìkẹ̀kẹ̀ sọ ẹ̀rí ìkẹ̀kẹ̀ sọ nípa àdágbọn. wọ́n ti ṣe ó ní ànábìwò rẹ̀ ètò ìdílé sílé ìjọba ètò yìí ilé ìjọba bẹ́ẹ̀ fà lọ́nìí. ẹ̀rí pé lè òkùdé ni torí pé tó bá ti ka gbọ́mọ́ ká báyìí bàbá àtọmọ ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀. kí ni iná yàrá kan kẹ́ lódì àti pẹ̀sẹ̀. kí ni máa ń mú kàbí ilé nígbà àmọ́ nígbà máa ń gbéra sí ẹ̀rọ sọ́ọ̀bọ̀ ẹni bó sì lè lọ́rọ̀ àwọn wọn lè sọ́ọ̀bọ̀ lẹ́yìn ní ìsìnkú sínú gbọ́n àbá òfin gbé ìdílé ìsìnkú ló ti sọ́ọ̀bọ̀ inú òsì ní ìjọ ìwé ìwé wa ìjọ sọ sẹ́fẹ̀mù ìdí máa lọ́ra ṣáájú òbí ẹni tó kù òbí lè ṣètò bó ti lọ ọ̀tọ̀ ní tó lọ ó sì lọ bẹ́ẹ̀ ni ó sì jọ̀bọ̀ ó sì sọ ìjà tó ti gbọ́dọ̀ ní ìsìn lójú ẹsẹ̀ síhùrù ni máa ń ṣe إن من البيان pé ìnà mi nàgbà yà á ní láti ṣàrù. ìgbà míì nínú kọ́nà ọkọ ẹlẹ́gbọ́n àlàyé ọ̀rọ̀ síhùrù àwọn èèyàn ní pé síhùrù tàbí mi sọ ẹni pé a máa yí ìjẹpadà ẹgbẹ́ ẹgbẹ́ pẹ̀lú ọ̀rọ̀ méjì ẹ̀jẹ̀ kú ẹ̀jẹ̀ gbé ó sì lọ pàdé ẹ̀ tó sì pàdé kẹ́hìn yẹn wá ẹ mọ̀jà àtakùjọba tó ń bẹ́ńtà yẹn o هذا صنبه في ميل في ميل إلا من البيان والصحة قد يرى على من a máa ṣiṣẹ́ tí bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ yọ. wàhálìbù àjà ọ̀hún minhum wa qala. wọ́n ní wọ́n ní àmì sọ̀rọ̀ àrò àrò àtẹ́lẹ̀ ó ní sọ́ọ́rì ìrù ni ẹlẹ́ẹ̀kọ́ ní òkè jẹ́ torí nǹkan tí ń sọ ẹ ẹ lọ èmi yẹn lẹ́sìn wọn pé ìjáde wà pọ̀ ẹ̀mí padà èmi yẹn ti rọ̀ sọ̀rọ̀ ẹ̀ ó ti gba gbogbo ọ̀pọ̀lọpọ̀ mi lé o. tó o ní gbọ́ ọ̀rọ̀ tó ní sọ yẹn jẹ́ kẹwàá ni o. lókàlù bá wo àjẹmí tábìlì ìgbà ìgbà لا تطيع المكذبين ولا تطيع المكذبين واغفر لا تدين بيدينا ọlọ́run wá wọlé di òní pẹ̀lú ẹ̀ lórí pé ẹni yìí ní àwọn síkọ́tù mahmuda kẹtẹ́lẹ̀ tó fi dé kọ̀ọ̀bùn tó fi jẹ́ ní ìtẹ́ ọgbà ọ̀dọ̀ àwọn ọkùnrin inú ẹ̀ ló ń pé ẹni yìí wọlé ìlú àwọn yẹn mọ̀ ẹ́ sí pé kèé náwó lòótọ́ àwọn ṣùgbọ́n a máa náwó lásìkò hajj àti umra ọbẹ̀ ẹ̀sìn ní ṣe fáàlì wájú wá àwọn wájú ìdílé ẹwà bọ́ sínú ọlọ́run owó owó ìdílé báyìí rẹ̀. ìgbàdùn àwọn ọmọdé ayé àti tọ́ọ̀dù tó wọ́n wà lọ́wọ́ ilé ọ̀sán à ẹjọ́ wá láti nàìjíríà ẹjọ́ láti dá ẹ̀ à ṣe ìbá dé mẹ́ta àbẹ̀wò lóòótọ́ àwọn ẹgbẹ́ pẹ̀lú ọ̀nà àwọn olóògbé náwó nígbà tó ṣe hajj tó ṣe wúra onílẹ̀ èdè kan kọ́ ọba àmọ́lẹ̀ yóò ti ní ibi kan. ó bẹ̀rẹ̀ ní jẹ́ kí máa yá ìrèé ìbálòpọ̀. àwọn gbogbo tí àwọn èèyàn wá ní ìpínlẹ̀ pé kí àwọn tó ti bẹ̀rẹ̀ ìgbẹ́ ìfẹ́ dáadáa díẹ̀ ilé ẹni máa sọ nípa pé iná àná àfájà àkùrẹ́sì ní àwọn akọ́yẹ fẹ́ náà fún gbogbo nǹkan ọ̀rọ̀ ọ̀gbìn à tóbi gbogbo tó òun nípa jẹ́rọ ìdáhùn yẹn ti ẹ̀ ń wò mọ́ ọ̀la àjà wa ولا تطع كل حلاف مهين ẹ̀rọ tẹ́lẹ̀ tó ṣe ọlọ́wọ́ àkàbọ̀ gbére rẹ̀ ẹni yìí kò ṣe ń tẹ́ máa gbọ́ ẹni tí wà nígbà máa tẹ̀lé kọ́ ẹ. Nígbà tí ó fẹ́ fi àná Ibi àná ti ń bá wọn ah, lórí pé wọ́n ah, ti ní gbẹ́gbẹ́ sáàmù. Àwọn ọmọdé ti gbẹ́gbẹ́ náà ti rí sáàmù ní sè. Ọ̀gbọ́n dé àwọn ti fi ń dábòbò yó lẹ́yìn ìdáàbò rẹ̀ gbẹdẹ àdàbọ̀ láti gbé ó ká àràpàtì ó kù díẹ̀ nínú àlọ́ọ̀dẹ kò máa kò máa kò máa kò máa fi sọ́dọ̀ wa àwọn ìdílé ló a kí lè wájú ìwà náà wọ́n jẹ́ ìwé ah. ọlọ́run ọlọ́run tó tó nínú ìdílé yẹn tó wà lọ́wọ́ lọ́wọ́ ẹjẹ́ àárẹ̀ yìí rẹ̀ fún yín dà. ìgbàlẹ́ ọdún yìí ó ti bàbá yàrá ó ní máa mi.

tó ń bọ̀ fún inú ó ń wá tuntun ní ó ń gbé fún nàìjíríà. Àṣírí láti tó máa mọ láti àti tó máa wọ́n ti tó àṣírí wa. Ọkùnrin ń bọ́ dàda nígbà ìgbàní. Kí màá tó gbọ́ ilé yìí? Ah! Àwọn wa gbọ́ sí ọ. Ìgbé ah! Wọ́n á ní ilé yìí. Òṣèlú ọba bàbá wà. Bàbá ọ̀nà ó jẹ́ ìdájọ́ mọ́. Ọba dá ń sọ wàdà náà ní wàdà ní. Ààrùn bá bàbá náà ní wàdà ní. Ìlọ bùtù àlẹ́yìn ayé tùrọ̀ ọ̀pọ̀lọpọ̀ sábìrì àwọn ìyá ìlú kọlọ́dún tóbi lẹ́yìn tó gbogbo ìgbà tí wọ́n bá tún kà ọ̀rọ̀ ọ̀rọ̀ bá fi ọmọ sọ pé ìtàwọn ẹni ṣáájú. ọ̀rọ̀ ẹ̀sọ́ irú rẹ̀ wà níyà. bí àwọn àlè ti ṣe bí ti èmi pẹ̀lú àti ìṣọ́ba rẹ̀ ọ̀rọ̀ bá tẹ̀lé wa ṣùgbọ́n fún àwọn ìṣẹ̀ṣẹ̀ sọ wípé àwọn ìgbà wípé wọ́n gbọ́dọ̀ ń bá sọ jamiu yìí wọn bẹ fọ tusi pé amasiwuru mi sàn sàgbẹ́ni gbàgbọ́ sábà ti túlẹ̀ pé ẹni yóò ẹni tá a mọ̀ pẹ̀lú àbúrò ẹni tẹ́lẹ̀ ọjọ́ wà á yìí lọ́dọ̀ yìí ó tàbí gbé nìkan. ìlà tí yí àwọn ìlú yìí náà ní ọ̀sùn mahamadu náà ta ara tí àwọn sọ sọ ayọ̀ kan nípa arákùnrin kan ahmed ibn sharif asakọ́fọ́. ó ní arákùnrin yìí tiẹ̀ ahmed ó wá wá sí àwọn ààrẹ àwọn ọkùnrin yìí lè wá. bàbá náà àwọn ọkùnrin tó wà sọ pé tọ̀ ọwọ́ náà sọ kíkó ọwọ́ ọmọ yìí má òun ti sí ní olùkọ́ yìí. ó sì ọwọ́ ẹ̀ ti lè lè lè àbẹ́ ìwé ẹ̀ ń ta pàdánù ọlọ́kàrà tó wà sọ pé ó ti lè dára dára. ìgbà bẹ́ẹ̀ ni gàdúrà ní. àwọn ìgbà ìgbà àwọn ọ̀dẹ̀ kẹfẹ́ rẹ̀ mọ̀ wá àbáfẹ́ ìyá ní ẹlẹ́ àwọn òsì ẹ̀ta mẹ́rin tó wà. sàlẹ́ pé àlẹ́ owó ọ̀pọ̀lọpọ̀ mélòó lábú láàbù àkókò tàbí. tó gbọ́dọ̀ ìjọba àwọn tó sọ àwọn tó wọn bá fi lè yí gbogbo ẹni wọn bá fi lè yàn láyé àwọn nínú àwọn ẹ̀kọ́ ni wípé àbọ̀dọ̀ tẹ̀lé lànà ṣé ẹni tó jẹ́ òkú wọn láwọn tẹ̀lé lànà àwọn ìtọ́jú àmọ́ owó ẹ̀bùn ọlọ́dún ní ìlú ìbẹ̀rẹ̀ ní ìlú ọlọ́dún ní ìbẹ̀rẹ̀ ní àbá ìtọ́jú ọmọ ọmọ ọmọ ọmọ yìí ọmọ tó lọ́jọ́ sáré ìwé ti kọ́ nígbà kan ó ní àwọn méjèèjì pẹ̀lú àgbàbá ó ń fi àjẹ wọn lọ́dà ètí nǹkan kan ti jẹ wọn jẹ wọn lọ́wọ́ sí pé ìkànnì wa kára yóò ṣe é bí nàlẹ́ olófòfò ẹ̀kọ́ olóògbé pàdébí tí wọ́n ti fi yá jẹ sáré yìí yàtọ̀ ọ̀rọ̀ sáré nígbà tó ní ẹ̀sìn yá jẹ lọ́dún wípé olóògbé kò fún fún mẹ́sàn. àdébò ìfẹ́ lọ́sẹ̀ èké o èké dáhùn èkó fótó mẹ́sàn yẹn ó sọ di ẹni tí ó jẹ àtàrí. ẹgbẹ́ àbúrò kò dáa ẹni tó mú kí ọlọ́wọ́ ní kọ́lọ́ lọ́wọ́ tó tó bá ń kọ́ ìṣe owó ewu àṣírí ara níbi tó tó bá ń tọ̀nà bọ́lá tó wà sí kótó àgbà wá sí. Ní ìwà àti oníṣẹ́ látàrí gbà tó bá gbà pé farabalẹ̀ ṣe ìmọ̀ra ìfọ̀ àwọn ẹ̀ṣẹ́ kò sí lára. Ní tó ṣe é gbogbo ẹgbẹ́ ìyàwó àárẹ̀ ẹni pé ọ̀sán tó kéèké nǹkan gbà ọ́ àwọn àwọn kan tó ti fojú àyè ká àkúgbà tó ní ìlànà àfúlà àjà níbi wọn ti àjà ní ìlú ìlà ìlú ìjọba wa ni kẹlẹ̀ oṣù kan sí méjì sọ́lá rẹ̀ wàsánlá agbára sàwọn tó kàbọ̀ fún wa ó sì fi ó rí bọ́ ní ìtàrí àwọn méjèèjì ó ibi mi wọ́n wá tó ń yẹlu pé báwọn fún ti sùn ní ìlà ẹjọ́ ọ̀rọ̀ jáde jù sórí ìtàrí ìlara mọ́sẹ̀ tó bá àbújọ wọn. ìtí àlejò ìṣẹ̀lẹ̀ sọlọsọlá tí wọn ìwọ lè lè ní pé òkú rẹ ń di àwọn kan fẹ́ wọ́n lè tí àbẹ́ àkókò dé ìlà rẹ̀. àwọn kan kọ̀ ọ̀gá ìdílé kí ló fi mọ̀ ọ́ pé òkú rẹ ń di àgbà. àlejò tó sọ pé òkú nígbà tó wá ń lọ ìṣẹ́lẹ̀ tó ń tẹ́sí rẹ̀ lónìí pé kílẹ̀ ní àwọn èèyàn méjèèjì ìdí àgbọ̀ tí àwọn ti wá àwọn ìdàgbé wá ń tẹ́ dídà ní gbogbo wọn wá lọ sí ìdò sàré ìdò ah ibi tuntun máa jẹ́ kí dàdé ìrìn bí àgbà ìdò sàré ìdò náà sàré ìdò àjẹ́ ìpè kọ̀dí ìyàrá kò é ṣe pé dáàmú gbogbo náà. àwọn akẹ́kọ̀ọ́ أقول لكن أيوة أسمع إذا كذا كوا بل مشهور كوا عبد الله وغيره أبو عبد الله كوا عبد الله وغيره يبدو كوا بدو ما شيء تا تا تا تا ألا لا لا سبحان الله tọ́lù ah, ti àti mẹ́kọ́ nìkan kòrò jẹ́wọ́ ìsìlá. Òǹgbọ́n náà wọ́n pàpà báyìí láàrin ìlú èmi ìlànà wọlé ìmọ̀ mọ̀mọ́ra. Ọlọ́run wa ń fi ń bá àwọn ọ̀rọ̀ ìgbà wípé. Ìṣànà ti lóyún àlẹ́ kọrin tó ń lò lọ́wọ́ ìrọ̀tọ́. Ọba ní ẹni tó rí bọ̀rọ̀ rẹ̀ wá rí rẹ̀. Ó takò ọlọ́ ó takò àwọn ẹbí. Wọ́n rẹ̀ yí àwọn ìṣọ̀nà àfọlá pẹ̀lú bí èso èrè rẹ̀. Tẹ̀lẹ̀ sí ìwọ̀n ọ̀rọ̀ ìgbà. Ọlọ́run bá ní àwọn ìyá àrùn ìdílá. àti àwọn ìsira alàlùfẹ̀tù alùfẹ̀tù olóòrùn ilé tàbí ìbàdàn tí tó lọ́wọ́ bá imú tàbí imú ẹlẹ́dẹ̀ ni wọ́n lò ó bá wá fún imú tá a láti yẹ péré. sọ́nà sí ìlú sọ́nà sí ìlú ẹlẹ́lẹ̀ kọrin fún ọ̀rọ̀ àgbẹ̀fẹ̀ dàgbà. ara ìdí tí àwọn olùkọ́ gbọ́rọ̀ mi pàṣẹ ìdílé yìí pé wọ́n yẹ kó bí àgbà. àgbẹ̀fẹ̀ dàgbà pẹ̀lú ara tí ó gbà nínú ẹ̀. ó sì gbà mí náà ní wọ́n gbà ó sọ. wọ́n yọ gbà mí yẹ ní ogun bẹ́bí tàbí ogun wọn nílùú náà ní ogun tí àwọn mùsùlùmí gbà tó lé fún àwọn báyìí àwọn mùsùlùmí gbèjà ilẹ̀ ayé ọkùnrin àbújá ni ẹjọ́ ní sẹ́wọ̀n àbújá gbẹ̀gbẹ̀ orúkọ ọ̀gbìn ti gbogbo yẹn tẹ̀bá àwọn àbújá yẹn ó kó báyọ̀ tó pọ̀ gan ọ̀nà ọ̀tún náà bùkọ́ níbi abẹ́kàrí nígbàtà náà nínú ọ̀rọ̀ ìdáná yà á yìí kúndùn náà yẹn lọ́wọ́ ilé ọ̀bàbá àwọn yà á kùn tó láàárọ̀ àwọn ọ̀rọ̀ àti ìgbàlódé rẹ̀. àti ìgbàsá mọ̀rọ̀ ìgbàlódé rẹ̀ wọ́n ti láàyè. kẹfà lọ sí ẹgbẹ́ láàyè láàyè lọ́wọ́ sí ìlú kíru kẹfẹ́ ẹ̀kọ́ kẹ́límẹ̀ tí ẹgbẹ́ ọba ilé sọ mo lẹ́rìí o ìndí fẹ́ǹdì ẹ̀ pàrọ̀ ọ̀rọ̀ àrọ́fà àràfà o ọkọ̀ ìgbéyàwó àbújá lè àbútọ́ ni wọ́n fi ìlànà àwọn àgbà wa ẹ̀rọ ní ìtọ́rọ mi tí èmi kò lù níbi ìbílẹ̀ àná ìgbé táwọn náà nàbà yọ̀ oṣù ọ̀dà ọmọ mi wá sọ ọdún ìtàgé dáre tó wà lọ́wọ́ yìí. Sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò sọ ní wàá fi ìsọpọ̀ ìsọpọ̀ ìsọpọ̀ ìsọpọ̀ ìsọpọ̀ ọ̀dà. Ó ní bọ̀ tí wàá àwọn tó ní ìdílé wa. sáà ti pé wà o. Ó lè tí olùkọ́ tí mo bẹ kábíyèsí bàbá yìí sọ́ra yìí lánàá lọ́wọ́. ó wí ákùnrin bàbá yìí bá àlà àbí ńlá ti àbẹ̀wò báyìí. ebi sá owó kú lè yọ̀rọ̀ àbá àwọn ọ̀bẹ ìjọba bíláyìn wọn wọ́n dẹ̀ máa bíláyìn àbá àrẹ jọgbọ́. wọ́n jẹ ẹ̀jẹ̀ máa yẹ ayé iná. ilé ẹ̀sìn Islam bàbá yẹn bá ọlọ́mọ fọ́ọ̀rù sọfọ́tò ìjọba ti torí ọ̀rẹ́ ìdá méjì fàdàmí ní bí mọ́ àná àhàlùhù. وشكي علي بجيب ابنة معبدي وشكي على جيب بابا ينتبه بابا يقول يا ولد قولي إذا مت سمعت wọ́n sì ní wá àwọn ẹ̀yẹ níbi ní ara ààrùn bí mo ṣe tó lọ́pẹ̀rẹ́ bí mo ṣe tó ní ọ̀pẹ̀rẹ́ nígbà yẹn iná ẹ̀ ní kó o ṣe dárò ní kó o tún sunkún o tí mo ṣe tó lọ́pẹ̀rẹ́ bí má ṣe kọ̀ àdúgbò náà ní ó ní wàá ṣe tó àlẹ́ yẹn lè wọ́n mú ọ̀tà máa bọ̀ èyí mú ọ̀tà máa bọ̀ tí má ti kú máa pàṣẹ wọn mọ́lẹ̀ ọlọ́run báyìí bẹ́ẹ̀ àsọlẹ̀ kan títí ìmọ̀ ara ẹni tó sọ àsọlẹ̀ ọdún báyìí nítorí òun bá ti kú mọ̀ pé ní ẹni sòkò ẹ̀sìn mọ́sọ̀pẹ́ ra ọtí lẹ́sẹ̀ kòkó yúrì ní kí ẹ gbọ́. o ti sanwó olóyún ní bẹ́ẹ̀ sanwó nínú àkáǹtì òun ó tún ní ìtọ́jú tọ́wọ́ ìwọ́n tó wájú ọmọ àwọn ọ̀tọ̀ àbẹ̀yẹ àdápadà ní ọ̀dọ̀ ìwé ìdíkọ́ yẹn ìwọ́n ìwọ́n fi nínú ilé gbígbẹ́ ìgbẹ́ tó kó sókàlì tó àbújá ìfẹ́ tó wà bùkọ́ níbi náà nìyẹn àbújá ìfẹ́ ló kó bá wà ní ìjọba nàìjíríà kò jẹ́ kí náà ayé jókòó ìlẹ̀ ìgbàsọ tó kálù ká mú ọ̀rẹ́ bá mọ̀ ní. egbò wà àti fẹ́ tètè èdè kú ọ̀ o ti fẹ́ tètè sọ́kàn ọ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ àjà àjà owó náà yàgbẹ́ náà àjà àwọn ọmọdé wọn á gbé sókòtò ìlú ọ̀rẹ́ sẹ́lẹ̀ atẹ́gbọ́n ti fẹ́ kí عن المرء لا تسأل وجعل كريمي وكل كريم بالمقام يقتدي ọlọ́wọ́ ní kàlẹ́sí wà lóko tó kí ọ̀rọ̀ wá di ogun mẹ́tìrì ẹ̀fẹ̀ yẹn bàtà wá di ogun bá dì í ọlọ́wọ́ ní ogun bó ilé òní kẹ. àbújá yìí jẹ ìwọlọ́dà wàhálà ìwọ́n ti ẹ̀ kú ṣe wọ́n pa àbújá gbàgbà àwọn sọ̀rọ̀ sí ìbàlẹ̀ yìí pé yá àbá jáhàn ilé àwọn jáhàn ilé àpọ̀lọpọ̀ jẹ́nà àwọn àdá ẹ̀rọ bìnà àkọ́ àdúgbò wọn fún wa pé òun náà wà lọ àti ebi lórí tí wọn náà ní wọn sọ tó ṣe lágbè lórí tó ṣe nílé rí yà ó bá rí àwọn ẹni tí wọn ń gbé wọn. صلى الله عليه وسلم. وأهل القليل أو أهل القليل أهل القليل بالقاف والله وإياه والبركة ẹ̀yìn ẹ̀lẹ́yìn ṣe kọ́sọ̀ kí ní àwọn ilé ní àfáà tó kọ́ ìgbésí àlẹ́ ọ̀hún wípé báàbù tàbáwìlì àmúwà àwọn ìjẹ́ wọ́n ń gbọ́ tí àwọn ará ayé ń sọ bí hadith ahmed kọ́lé ó lè fi látara ìsìnbáàbù pé látọ̀ pé àwọn ìgbàwọn wọ́n fi kú owó àti ọmọ rẹ̀ pé àbújá tó orí pé àwọn akọni lè rí àbọ̀rọ̀ àwọn akọni láti ọ̀rọ̀ tó ṣe fún wa. ó mọ̀ ìwádìí àdébì pé wọ́n ń gbọ́ mi ni ó ṣe wọ́n ń gbọ́ mi ní ìdílé ìdílé. látara ọjọ́ mi nìyẹn. ẹ̀ka ni ọjọ́ ìdílé. àwọn òkú wa ń bọ̀ bá mi ẹgbẹ̀ẹ́jọ́ àwọn ọgbẹjọ àfà ìdèbí sàrẹ yàrá àwọn ilé kan àwọn ọ̀rọ̀ kan ń gbẹ̀rù lẹ́yìn pé ẹ̀jì wọ́n yẹ. Bàbá sì ń mú ìlú ayẹyẹ kan fún mi bìtìsọ́ọ̀dì ṣẹ̀dí àwọn ọ̀gbọ́nrin àkànbẹ tó yẹ pé bí àmọ́bí ti sọ yẹn ní kéèkì àwọn ẹ̀yìn ọlọ́run ló mọ̀ tó torí pé tàwọn bí kálí àfáàlù

àti àjọṣepọ̀ tó wà lára ìpara ayé àtẹ̀tẹ̀ ọ̀nà ìgbà wo ni wọ́n máa ń dọ́ta náà sọ̀rọ̀ tá a bá lọ kẹ́ àlọ́bẹ̀tẹ́ rẹ̀ àfàlámà àyíká àlọ́bìyà tá a máa ń sọ táwọn ọmọ wa ń bẹ níbẹ̀ ẹ̀yin mùsùlùmí ni wọ́n á ti yóò wáyé náà ń ṣe àwọn nẹ́sùn lọ́wọ́ nẹ́sùn lọ́wọ́ ọlọ́run ọlọ́kùnrin àáfíà táwọn òkú gbàgbọ́ ògbọ́ àti wípé gbogbo ọ̀rọ̀ tó ẹ bàtà títẹ́ títà àwọn bàtà wọlé táwọn òkú ọ̀run tí wọ́n sì kù tẹ́ tá a bá ń lọ tó kù ń ẹsẹ̀ bàtà bá wọ́n ní ìgbà kàbàtí wọn lọ kọ̀ọ̀kú bọ́pọ̀ kò jẹ́ ìbá ọlọ́run wa ni kò ní wà nínú ìjẹ ẹ mọ̀ pa o mọ̀ fẹ́ fún àkùrí rẹ̀ kó tún gbogbo ayé kó fẹ́ yẹ pẹ̀lú. kàlẹ́sì gbogbo ara rẹ̀ kọrin ìmọ̀ ìgbà ọgbẹ́ jẹ ọlọ́run bá ń fún lánàá ọwọ́ àwọn èèmọ̀ ọlọ́run bá sóra kọ́lá sóra bọ́ gbàkíyà nígbà wo ni wọ́n jagun lọ́dún orí ti tààrí. bẹ̀rẹ̀ ìyá ọmọ wọn kẹlẹ o lẹ́yìn ìyá ọ̀rọ̀ ọ bàbá òdu sọ̀rọ̀ kalẹ̀ mẹ́ta. sọ́nà ọ̀rẹ́ kọrin fún ọ̀rẹ́ ìfún ní àmì lórí imú imú rẹ̀ rọ́bà bíi tẹ̀lẹ́dẹ̀ tàbí ti ojú ọpọlọ wí. lẹ́nu ìsìn òwú wá lẹ́yìn ẹ̀kọ́ ní tó wù. ẹni àbúrò àbá sọ yí pé àárí ẹni kẹ́kẹ́ àbá àbúrò àlù. ó ní àwọn ọmọ kò fún ẹni kẹ́kẹ́ ní ìròyìn tó le tó jẹ́ pé ó ní àwùjọ tó báyìí tí àwùjọ yẹn wá kú pẹ̀lú ẹ̀ káàkiri àmọ́ ọ̀fi dé ó jù wáyé dọ̀mọ́ ìdí aha tó bá àmì yẹn bá àmì ti mú yìí ọba ọwọ́ àbẹ ọgbẹ yẹn sàré bẹ ìgbẹ́gbẹ́ ìgbà tó yẹ máa ń ta àgbà mẹ́rin tó máa gbé bí ọ yóò kọjá gbélé ọlọ́run kan fún ọkọ̀ tó náà. dáná súnmọ́ ìlú ìwà ọ̀rọ̀ kò tún iná bàlá ọ̀nà ìhàmùkámọ́ bàlá ọ̀nà aṣọ abẹ́lí jáná. ibi àkúkọ àwọn ẹ̀là ẹ̀sùn ìhàmùná. ọlọ́run bá wà máa àdánwò tó kọ wọ̀nyí ìwà àtàwọn tó bá rí ibi ìdílé. ìyá balẹ̀ wọn náà yóò ń lé wọn lọ́wọ́ àmọ́ gbogbo owó tó tọ́lọ́ ọ̀bà ó ní wọ́n la wọn ò fẹ́ ní owó tó tọ́lọ́ tó bá gbogbo tó tún náà yóò tún máa dára wọn ó ti lè mú owó ẹ̀ yọ àwọn ìṣàlẹ̀ ọba àwọn bàbá àbẹ̀rẹ̀ ti tọ́lọ́ tó fẹ́ dáwà ló fi ṣe lọ́sọ̀rọ̀ lóògùn ó tún wá wá ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ ń da babaláwa o ara ọba mi wò wọ́n. kàmá bọ́lá ilé àṣẹ àgbẹ̀lì dáná. ó tún àgbẹ̀lì àbẹ̀yẹ sí àgbẹ̀lì tá ń lọ ọjà ní bìtáà ọjà ọjà owó ìtumọ̀ bí ẹ̀ ti ara ọlọ́run ní abala wọn àdìgbẹ́wò rẹ̀ kàmá abala wọn. àdìgbẹ́wò ẹlẹ́dẹ̀ àdìgbẹ́wò àwọn èèyàn yẹn tí wọ́n ní ọgbà òkè tuntun. ìgbà àbúṣà máa bẹ̀rẹ̀ ṣì ń náà mọ̀ṣíbí ṣùgbọ́n wọ́n ti àwọn wà á torí oko àwọn ní àtọ̀mọ́júwẹ́ tẹ́lẹ̀ àwọn èyí abákẹ́lẹ́ àwọn tẹ̀síṣẹ́ yìí bàbá àwọn olólùkọ́ bàbá ti wá wá abá wọn ti nígbà tí ń bẹ́rẹ́ yìí oko yìí tó ti bẹ́ẹ̀ yọ tó ti bẹ́ẹ̀ kó lè ni wọ́n ti sàárà ilé àwọn yóò wà pé bàbá fẹ́ kó lè ní fáwọn yẹn àwọn yóò pe bàbá àwọn yóò gbẹ bàbá àwọn yóò gbẹ nígbà tí ń lè pe ilé bá lè pe àwọn náà ti fi ìdíje ìdíje àbá ìyá ọwọ́ àkùnrin fún ìfàmìlì ìdíje ó ní bójú ní èyí ó oko ìtajà kúrọ́tẹ̀ áfíríkà ní ọdún ránṣẹ́ nígbà jẹ́ ìbúra láwọn àwọn wípé àwọn lọ kéré òkè èsìkèsì àtòmọ̀júmọ́ lánàá pé ẹ̀ àní èso wọ́n lọ́kọ̀ọ́ ẹ̀ ẹ̀ ti ṣe rẹ̀ ẹ́ tẹ́lá yìí nípa ìgbà kí lè rí wa. إذا قسم على منها مصبحين ولا يسأل ما يسألون àwọn nígbà tí wọ́n ń sọ pé àwọn ètò ìjọba àtẹ̀kù láti gbàdúrà láyé tẹ̀sí náà wọ́n á fi tọ́lọ́wọ́ bá kú wọ́n sọ pé ń ṣà wà. Wà á yàtọ̀ sí náà wọ́n ń gbà ó ṣe ìpèkúnmọ́ àwọn ọmọ ilé kọ́nà ìṣàlá wọn kà pé wọn mọ̀ ṣe ìmú báyìí báyìí àgbẹ̀rẹ̀ báyìí ọ̀ṣọ́ ìlẹ́gbẹ́ ká bá ń sọ̀rọ̀ àwọn àgbẹ̀ tó tó pọ̀ kílẹ̀ yóò ti dọ̀wọ́ nípa èyí ń wúlò àtàwọn jọ̀wọ́ ẹ̀ ẹ̀bẹ̀ wọlé tó bá ń ṣe ọ̀nà ẹ̀wọ̀ ẹ̀yà òfìsà náà sọ ó lè ní nkẹ́kẹ́ bá ti lè kúrò dùn kúrò lọ. wọ́n ti ẹ̀wọ̀ ọ̀rẹ́ ọ̀kẹ́ máa fò wọ́n kọ́ tàbí wọ́n tún lè wá àfi àbá gbogbo àdúgbò ló lò. ọ̀rọ̀ ọba ni àdìgbò wo láyé ọ̀sẹ̀sẹ̀ náà ló ń rìn wá àkọ́nà ọba bá fẹ́ fẹ́ fà. Bàbá ọba lè yàtọ̀ ìwọ ìlera bí gbà lọ́wọ́ tó ní fọ́nà. Torí pé ọ̀rọ̀ ọba ó pápá bí ẹ̀ ní tírílíọ̀n. Ìgbà náà àwọn tó tó kó pamọ́ ẹ̀yìn mọ́kẹ́ mọ́ta ẹ̀ náà gbogbo tó ti pamọ́ ìyá ká dúdú ká yà á ibẹ̀ ni àwọn. Lọ́wọ́ ìdánwò ti láyé ní ìwà ìtìbá ó ti náírà yóò bẹ́ ní òun lóòrùn ní ààyè ní lọ́wọ́ ní. Ọlọ́run bàbá ọba àlẹ́yà. Bàbá ọba àlẹ́yà tó ìbúrú ìyẹn rọ́pì kan òfin ìtọ́nà náà bí àbáwọ̀ ti ṣe.

ọlọ́ tọ́fà àlẹ́yà tọ́lì tó ní ẹ̀rọ bíjà wọ̀n hàn náà àmì ìwúrò ìyá ọlọ́run mọ́ọ̀mù ọlọ́gbẹ́lẹ́gbẹ́ ìwúrò wọ́n náà yàwúrò ìwúrò àwọn ti ṣe fọ́fá wọ́n yẹ pé ìyẹ́bẹ̀ ẹ̀gbọ́n rà. tàṣbẹ́yẹ ti kẹ́ sọ̀rí pàápàá lọ sọ̀rí nígbà tí ẹ máa ó kálukú wọn ààyè lè àkọ́kọ́ àjọsílẹ̀ ní wọn bá wa àtijọ́ táwọn mọ̀tàkìlù àwọn aláìní tí àbá bá fún àbíkọ́ ni wọ́n bá àjọ táwọn di àwọn bùkátà sọ́dọ̀ wa àjọ tí wọ́n mọ̀ wọ́n wá dìde wọ́n wá ṣe àwọn bàbá rẹ̀ yóò ọmọ síbi yìí. ọ̀nà ìwà àwọ̀lá kò mọ́jú lọ. ayé ìwúdí ìwàlá àìrí kan ìgbà ń tẹ́lẹ̀ sáré. a ti mú lọ́la kala ẹgbẹ́ ìgbésí kílẹ̀ fún wọlé rẹ̀ ikú tó sọ̀rọ̀ mú kala ẹgbẹ́ kórè kó kílẹ̀ fún máa. ọ̀ǹdọ́lẹ̀ kò wà ẹ̀ẹ́dẹ̀gbọ̀n bá ti ní ọ̀rọ̀ gbogbo ẹni bá kálukú wa wà lọ́wọ́ tẹ̀lé kókó pàǹtálà kú wọn léèrè. ọ̀hún yẹ bẹ́ẹ̀ fọ́ àpá ó ṣe lówó ìfọ̀ gbówà fún ìtàkọ̀ ọ̀fà tù wọ́n sọ jẹ́jẹ́ wọ́n sọ̀rọ̀ alùpùpù yìí kò ní bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ fọlẹ́ pé àtijọ́ mọ́ ìdájọ́ ọlọ́run ni wọ́n ń tẹ̀ra wọn. àyà lè nà ayé ọmọ lẹ́yìn kò ní kí ilé ẹlẹ́sọ̀rọ̀ wọ́n pè táwọn ọmọ gbọ́ wọn wà lájọ́ ha lájọ́ wọn bí wọ́n máa ń tó sílẹ̀ àwọn ìwé jáde ẹ̀yìn olówó wa kò àwọn olóṣèlú kò sówó lu ìwọ náà wà á mọ̀ bàbá fàtún ìwọ náà ń tọ̀jọ̀ àwọn olówó ẹgbẹ́ ní ìrọ̀jọ́ à ń ṣàgbé bí wọ́n ní lójú bẹ́ẹ̀. Àlà ayẹyẹ kúrò ní ayé olùmọ̀ àlẹ́yìn kò ní sìkí. Àwọn olówó ẹgbẹ́ máa ta ẹ̀mẹ́jà ẹ̀mẹ́jà kọ́ mi jọmọ́ ìgbẹ́lẹ̀ gbọ́ ẹgbẹ́ tí wọ́n ti ní ilé ìwé wọlé sọ̀rọ̀ àwọn wọ́n lè àpò kọ́ọ̀dù fún ìwé ìwé a tòótọ́ ni wọ́n ṣe ní abẹ́nu ìdáhùn ọ̀wọ̀ yìí ṣe náà ni. Sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ àyẹ̀wò náà inú àkáàdì tiẹ̀ náà ọ̀fẹ́ káwọn mẹ̀tàkì lọ́ọ́ mọ̀ bí ṣe lọ àkọ́kọ́ ọgbọ̀n kọ́kọ́ kan jẹ̀rọ̀ wọ́wọ́ wípé ẹlòmíì náà tó ń bẹ̀rẹ̀ alájọpọ̀ ìlú ọgbà owó sì ti bẹ̀rẹ̀ ìgbà mẹ́ta ní ìfẹ́ rẹ̀ ọ̀rọ̀ mi ọ̀hún sì gbà. àlàyé bọ́lá yẹ ilé ìmọ̀lẹ́ kan yìí. ọlọ́run wá sí lódodo ṣùgbọ́n ìwọ tọ́jà aláìní ibi tó tún lè ta ẹni tó ní òde fọ̀rọ̀ mọ́. n bá ká gbàgbé yàrá. wàá dé ẹ̀wọ́ aláìmọ̀ sí ni àwọn ìgbésí ìlàkùn bóyá ṣe ṣe ọ̀sán yẹn o níbi ìwọ́n tó ṣe bá ẹni ó ní òde sí mẹ́ tó O bọ̀rọ̀ mọ́ ní bá kọ̀. Ọlá Fẹ́jì Alẹ́dẹ́gbà máa ń lo lẹ́jọ́ ìlà olùkọ́. Ọlọ́run ẹ̀kọ́ ẹ̀kọ́. Ẹ̀ẹ̀kọ́ nínáwó ni wípé mẹ́lẹ̀ tó. Mo ti yà á. sọ̀rọ̀ àwọn bàbá tí mo wà náà ẹ̀jẹ̀ pẹ̀lú àwọn olóyè rẹ̀ fún a ẹgbẹ́ kí ni owó ti kún bẹ́ẹ̀ tó lè pèsè bàbá ọ̀kadà ó lè jẹ́wọ́ ọ̀kadà rẹ̀ bí ọwọ́ ọ̀kadà bá yọ kọ́lọ́kọ́ bá ń ó wá yẹ ṣùgbọ́n olówó lè báwa á ṣe àrùn àwọn wọ̀nyí wà ó ní ẹ̀bà bàbá. ọ̀rọ̀ bí òun yẹ bẹ̀rẹ̀ ọ̀gbà tí ó ń lọ. àwọn sọ̀rọ̀ ló ń fẹ́ ẹ̀yà wa ó ti tàwa àwọn mọ̀tà kí nínú àwọn àwọn ayé ẹ̀yìn náà ẹ̀yìn náà ẹ̀yìn náà ẹ̀yìn náà ẹ̀yìn náà ألا يدخلن اليوم عليكم مسكين الذين عليكم ولوا خير وطرع ẹjọ́ ló ní ìlú wa kó fẹ́ jẹ tàbá. Wàgbọ̀dá wa lọ àrídé ìkọ́bìrì. Pẹ̀pẹ̀lá máa wà kọ́lù iná ìlàjọ̀ ìlú wọn balẹ̀ àná ọ̀nà ọ̀nà. ọwọ́ àgbà tí wọ́n wọ inú ọgbà oko wọn àgbẹ̀dáwálá àrídìí nǹkan ọ̀dìrí wọ́n rí i pé ní ìpẹ̀lú wọ́n wọ́ ọbẹ̀ pẹ̀lú dùnú pé agbára wà láti ṣe gbogbo. Fàlámà rẹ̀ háwá ọ̀gá àwọn alámi bíi tàbí ọ̀gá alábọ̀ sọ wípé oko ìyá aláhàrúgbó kọ́ọ̀dù yìí ni. Alábọ̀ sọ wípé ọgbẹ́ oko ìyá àkàrà sẹ́nìkàdé bá dùn fúdù. Àwọn aláwọ̀ wọ̀ bẹ̀ pẹ̀lú báàlù àgbàrá yìí. Fàlámà rẹ̀ háwá ọ̀gá

wọ́n lọ ẹni tó bá tún bẹ́ẹ̀ máa gbà ìkéré òkè wọ́n ẹjọ́ tó lọ tún gbé láti ìlú ọ̀gá wa ìyá rẹ̀ màá fi bọ́jú. ẹ̀dá ìlú ọ̀gbìn yá ó wà lọ tún gbé. أفأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون جماعة كذا أنا لا أفهم Bàbá wa lọ. Dúkìá dáadáa ní ẹ̀yà ti ṣe tọ́lá ọ̀jọ̀ náà. Torí pé náà wọ́n fi ṣe tọ́lá ọ̀rọ̀ bá tọ́lá ọ̀bá bá bí i. Ó lè pa dúkìá rẹ̀ sí. Òwò àti ṣe tọ́lá ọ̀rọ̀ òtún wá ní. Bàbá mi ṣe tọ́lá ọ̀rọ̀ òtún pa náà ọlọ́run tẹ àwọn alùpùpù àwọn aráàlú kan fọkàn balẹ̀ yìí pé ọlọ́run náà lè dé bó bí níbi sí wọn ní alẹ́ ní ẹ̀yẹ mọ́ ó ní sọ yìí ti sùn ó ní sọ yìí ti di ọ̀dọ̀ á ló sọ ìdílé kan ọlẹ́ yàrá ìdàgbà. ẹ ti lè wà lọ́sọ̀ ẹgbẹ́ lọ́sọ̀ ẹgbẹ́. ẹ jẹ́ ń ṣeré lọ ẹ ń ṣe ẹgbẹ́ bàbá rẹ̀ ní bọ́ọ̀lù ẹgbẹ́ ṣe láti bí kí wọ́n ti parọ́ wọn lójú. bí ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ọ̀gbẹ́ bẹ́ẹ̀ yà sí ìdílé ìyàwó wa ẹgbẹ́ wọn gbé ó dúró báyìí náà ti gbogbo ní ẹ̀sìn ìdílé lọ kò sí kọ́ lọ́sẹ̀ ilé gbogbo ọ̀hún ló ti dọ́kọ̀ rẹ̀ lójú ẹ̀ báyìí. ọjọ́ ìdí ńlá lọ́wọ́ lórí àjò lákọ̀dọ̀ ọ̀la tọkọ̀ rẹ̀ bí lẹ́jà ó dé fún àyè ojú ẹ̀rọ ìwọ̀ra ẹ̀ tọkọ̀ fi gbé lọ́sẹ̀ rí àgbà ó sì rí wa ó sì rí wa kí ó sì ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ti mẹ́tẹ̀ ní ìjọba nínú. Bàbá ń lọ ọ̀rọ̀ ọ̀gọ́rọ̀ ni mo ní náà lọ́wọ́ nínú wá ní ìgbàgbọ́ ní ní ní ta àwọn ilé ìwé àti wọ́n tó o tó ní mẹ́fẹ́ mẹ́lẹ́ sí mẹ́rin ní àgbọ̀n mi tọ́lọ́ wọ́n ṣe é àná mẹ́rin wá àwọn ẹgbẹ́ rẹ̀ àtọ̀fọ̀ wọ́n ní àlùbà ìpè náà bàbá àwọn ọmọ àtàwọn ọmọ bàbá àwọn ọmọ ní pé gbàtí wọ́n wá lọ sí ọ̀nà wa tí wọ́n wá wọlé padà òdìgbò yìí ní ìwọ̀n nígbà tí àwọn ah, ní láàánú màrúmọ́ọ̀n. gbangba màrúmọ́ọ̀n. ó ti ṣe àwọn. ó lọ àwọn tó ti rá ó lọ àwọn tó ayé àdẹ́sẹ̀yìn àdàlù ìgbà ní àwọn pátì a máa túmọ̀ sí bèèrè nǹkan tí ò lè túmọ̀ sí ìdajì rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá yàrá tó. nígbà tí wọ́n bá sọ pé máa ń dà kọ́ pé aláwọ̀ fún àwọn ọmọ ìlú ọ̀rọ̀ tọ́wọ́ bẹ́ẹ̀ fún ọba búra tọ́wọ́ bẹ́ẹ̀ fún kàfàrà ọba ẹ̀fẹ̀ ìtọ́rọ ìbúra tó ọbú ọlọ́dẹ ẹ̀fọ́ àwọn. ẹ̀fọ́ àwọn àwọn tẹ̀fẹ́ fún oúnjẹ ẹ̀fọ́ wọn ní áwùsọ̀ mọ́tò tẹ̀lé mọ́nà bí wọ́n àlẹ́ áwùsọ̀ tẹ̀fẹ́ fún ìbá yìí bẹ́ẹ̀ fọwọ́n àlẹ́ rárá. gbèdé gbèdé bẹ́ẹ̀ fún àwọn àlẹ́ tó ti yà dédé tẹ fara yẹn nínú ẹnìkẹ fún alábùsọ̀rọ̀. ọ̀là àkọ́kọ́ náà ṣe gbẹ́gbẹ́ oríṣi ṣéèkì dì nínú wa nígbà tí wọ́n sọ pé àwọn onímọ̀ olùkọ́ mọ́ sáà ẹ̀rú bọ̀ wo ẹ̀rú bọ̀ wo ọ̀wọ̀ ẹ̀rú jẹ̀ wá. ọ̀gbẹ́ni sọ̀rọ̀ ló wàhálà táwọn àwọn àti bíi pé bí ọ bí ọ bí ó máa ń sọ̀rọ̀ lẹ́yìn ìgbà wa yìí ẹni tó bá yẹ kí wá jẹ́ àbá àwọn ọmọ rẹ̀ ìgbà òun kò jẹ́ àbá àwọn wọn bá bàjẹ́ wọn lọ ọwọ́ ni a sẹ̀rí àti wọn ni sẹ̀rí àti sẹ̀rí àbílẹ̀ ṣẹ̀kọ́ sẹ̀rí àti wọ́n yà á mú sọ̀rọ̀ pé ẹ̀mí àmọ́ tó máa gbé sí wọn. ọ̀là mo wí fún yín. àlàmà bóyá kan lálẹ́ àbújá bí àwọn ọmọ yín lé kẹfọ kẹsàfọ mọ́ ọlọ́run. ọ̀nà méjì lè dájú náà lọ́sọ̀ tó ẹ̀ bá yọ tọ́ nínú nǹkan yìí tẹ́lẹ̀ nígbà bá wá ti ṣe tó ń fa àwọn aláìní ẹ̀ bá já fún wọn. lọ́ọ̀lẹ́ ti dàbí láti gbígbà òṣèré pé lọ́ọ̀lọ́ ti tẹ̀gbẹ́ òun ẹ̀ bá ti sọ pé kẹ́ ẹ sọ pé ṣàlá wà bá láyé ewúrẹ́ tó kéré jù àìsí méjì ló kórìí wọn àbọ̀ ṣé àwọn àbọ̀ orí tí wọ́n jẹ́ pèsè ẹ̀ náà ó ti bá wọn. lọ́la ti bá ìdí ọ̀hún. nígbà tó wá jẹ́ yóò gbé lẹ́jọ́ òfin náà náà. ọ̀pọ̀ yóò ṣòro àwọn ọ̀rọ̀ sílẹ̀ ìlà ọ̀gbẹ́ àyíní. ọ̀rọ̀ bá wọ́n yá ọ̀gbọ́n. àbúmọ̀ ẹ̀rọ ọlọ́run lẹ́kún dábàá lẹ́kún lọ́wọ́ àdúgbò ra wá sí ẹgbẹ́ tó bá wọn. dúkìá àdúgbò èsì ọ̀rọ̀ tó gbà wọ́n ní àti àárẹ̀ alápè láti gbẹ̀gbẹ̀ ara sí. Ṣàkóso bá bí ọ̀rẹ́ bá rí ẹ̀bọ̀ wà ní ọjọ́ ojú sí ara pẹ̀lẹ́ bá ti pàrọ̀ àbẹ̀lẹ̀ bàrà wà mú ọmọ bí ara wọn. Ẹ̀yin ẹ̀lẹ́ bá bọ̀rọ̀ àti nígbà tó kí ìṣòro ìṣòro ìṣòro ìjọba ó bá nǹkan ọba ń búra. Ṣàkóso bá bí ọ̀rẹ́ bá rí ẹ̀bọ̀ wà ní ọjọ́ ojú sí ara pẹ̀lẹ́ bá ti pàrọ̀ àbẹ̀lẹ̀ bàrà wà mú ọmọ bí ara wọn ní ìyá wa wa rò tá fi gbé ìgbẹ́nu sọ́nà tá fi fẹ́ gbé kọjá àti ọ̀rọ̀ ọba wa tá fi kọjá náà. àṣà ọkùnrin ẹ̀rọ yóò nílẹ̀ náà rẹ̀ mí ni a ìmọ̀ ìlà ọ̀gbìn rẹ̀ gbogbo. ọ̀gá ẹ̀lẹ́ ilé yìí bẹ̀rẹ̀ lọ́wọ́ ní dúkìá bàbá òmìnira ìmọ̀ràn ìlẹ̀ ó ní dúkìá wọn ní kó ní ó ní kó ìfún bàtọ́ wá sọ nígbà àbá àbá mi bẹ̀rẹ̀ mi wà ní ọ̀sán ọmọ ilé padà padà oore. ah àlọ́ ṣé ìwé bẹ́ẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ṣe lẹ́tì lẹ́yìn rẹ̀ ń wá bẹ́ẹ̀ rẹ̀ ṣe máa ṣe lẹ́tì ìfẹ́ yìí ti lọ sọ lò wọ́n àwọn ọmọ ilé kúkú ọmọ ìgbà ọ̀sán lọ́sọ̀ ìgbà ìlànà rẹ̀. àtọ́ ọkùnrin lórí ọlọ́run ọlọ́run ọba wa ó ti a tó bá tó àwọn ìwà báyìí àwọn ọba tó bá wọn ọba kó wá bá mi jùlọ oko tó bàjẹ́ náà aláwọ̀. bí ẹ ń lọ bí ọ̀rọ̀ bí wọ́n ń lé ọ̀rẹ́ sí ẹ̀dúró ìjà àwọn àwọn ẹ̀kọ́ lè ti rọ. kàdáyíkà yàrá ọdún àgbẹ̀bí sọlọ́ọ̀sọlá. kàdáyíkà àbá tí mo ti sọ̀rọ̀ àwọn àtàlù délé dé mo ti máa fi yà jẹ ìwé ìtọ́lẹ̀ ẹ̀ bá rí gbà láyé rẹ̀. wàrà bẹ́ẹ̀ alẹ́ bí yẹ ti ti bọ́ lọ́ọ̀kà yẹn yẹ ẹ̀yẹ́ bala o a yɛrɛ fana bɛ ta kan o ye o yɛrɛ ma yira mɔgɔ mɔgɔ ka bika bɛn mura fɔ n'a ye ni i ye ni bɛ bɛɛ k'a kan i kɛ ni mun tɛ fɛn sɔrɔ ɛɛ cɛ waju dɔ o y'a tiɲɛ wa dɔ ti ku. awɔ d'a ma d'a ma ko sora kɔnɔ sora kɔnɔ n'a ba kàláyìnbá làdáàbò láyọnù. wọ́n rà àdáàbò lè ha sílẹ̀ sí akíbọ̀ lọ́wọ́ kàánú lọ́wọ́ lẹ́wọ́n kí á máa wá ju bá ń lọ mo bá ń sọ ìyàtọ̀ kí á máa lọ ìdílé tí wọn pa ọ̀la ilé sẹ́ni ha èyí lọ kí á máa ju bá ń lọ ọlọ́run kí á máa yàrá mọ́ alẹ́ bá gbé ntí mẹ́ nímọ̀ sábà máa bàrẹ̀ kẹ́kọ̀ọ́ ọ̀hún mọ̀ ìgbé ìyàtọ̀ kí á máa ọ̀pá ń ta àwọn ìpínlẹ̀ àti ìyàtọ̀ láti kí á máa kọ́ ọ̀dọ̀ ń bílẹ̀ ní insha Allah tààrà ó bá àyàgùn tí ó kù عطف وقماقما نسأل الله سبحانه وتعالى أن يوفق الجميع وهذا والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خير. الحمد لله أدعو الله سبحانه وتعالى وفاد ولم يكن يوابك ولا يجري. وفي عشان بعين كلام كنا شعب بعين بعين. ولو بعد يمين يمين العافية عرفت